الموت وأنا إلهي أنت ربي وأنا عبد وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق وأنت الأمين وأنا الخائف خائف وأنت الأمين وأنا الخائف وأنت الجواد وأنا مسكين وأنت الجواد وأنا مسكين إلهي أنت ربي وأنا عبد وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق الله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 gbogbo ẹ̀yin ọlọrun ọlọ́run kára pé kí ẹ máa gbọ́ mi ní àkókò tí àwa ń bẹ yìí èyí tí ọlọ́run ọba àlékè Allah subhanahu wa ta'ala tó ní kí èmi àti yín jọ wà ní agbọ́nrin rẹ tí èsè pẹ̀lú agbára èmi àti ẹnì kọ̀ọ̀kan wa tó sì dídí ọjọ́ ẹlẹ́ẹ̀kọkànlá oṣù ẹlẹ́ẹ̀kẹta tá a mọ̀ sí Rabi'il Awwal ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún àti ọdún márùn-ún lé ní ogójì ẹ̀mọ̀ ìyá mi adúpẹ́ o àbíọ́ nínú ọlá àti àánú rẹ wọ́n jẹ́ àṣẹ kẹfìrí gbẹ̀yìn gbèsè ayé wa adúpẹ́ fọlọ́run bọ́ba àlékè ọlá ọba tó já sí pé ọba àṣẹ yóò wù ni pàápàá jùlọ ọba tó sọ alukurani kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wíkọ́ ọmọ ẹjọ́ ìtọ́sọ́nà fún gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ọba náà la dúpẹ́ fún ohun tí a sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ lálẹ́ yìí fún wa. òun náà ni ìgbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala eléyìí la sọ̀rọ̀ sókè lórí ẹ̀ bọ́lọ́run bá ṣe fún wa ní ìgbàláyè mọ́ alákọ̀ọ́kọ́ ohun tá à ń pè ní ọ̀rọ̀ ọlẹ́ka tó pọ̀ wọn lọ́rọ̀ tèmi tí ń fẹnu ara mi sọ. So ẹlòmíì náà òun náà lọ́rọ̀ tiẹ̀ ti ń ara ẹ sọ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ọba àlékè ọlá òun sọ náà ṣe wá rọ́rọ̀ tiwa táwa sọ lẹ́gbẹ̀ẹ́ tí ọlọ́run àlékè sọ kọ̀tẹ́ ríra wọn ọ̀rọ̀ táwọn ọlọ́run sọ. So, ìtumọ̀ tẹ̀lé ohun tí ọlọ́run ọba sọ lẹ́yìn ìdí nìyẹn tó fi já sí wípé gbogbo ẹni tó wà láyé lẹ́yìn ọbọ̀lọ̀ tẹ̀lé ọ̀rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run torí pé àwọn ò ní sọ̀rọ̀ fẹ́ ẹnu náà tẹ́lẹ̀ àwọn ò sì wáyé láti wá bà ayé jẹ́ wọn ò sì wálé ayé láti wá sin àwọn èèyàn lọ́nà ìdí nìyẹn tó ọlọ́run ọba àlíkẹ́ ọlá fi sọ ní àyèmọ́ye inú Al-Qur'an al tá a lọ wọnú suratul anbiya quran twenty one tí ẹ bá lọ wo aya twenty five ọlọ́run ọba ní pé àárín òjíṣẹ́ kan síwájú o àyàfi kọjá ọkùnrin tí ó bá sì máa jíṣẹ́ náà yóò máa jẹ́ pé kò sẹ́lòmíì àyàfi Allah ah broda Komarudin mo kí yín o wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run bọba àlékè ọlá òun ló mọ̀ọ́mọ̀ sí àwọn ànẹ́bì yẹn bẹ́ẹ̀ ọ̀fọ̀ ẹ̀mí wọn máa kò níbi ìdọ̀tí láti lè pé wá àyí tóun bá fún wọn tí í ṣe ìmísí kó lè fi jíṣẹ́ fún wa tèmi àti yín bá rò kèé máa ṣàwa nìkan ọlọ́run rí àwọn ànẹ́bì sí i àwọn ọjọ́ ti lọ ṣáájú wa ṣáájú wa ṣáájú wa tọ́lọ́run ti àlákà wọn tọ́lọ́run ti pa wọ́n rẹ́ àwọn míì wà tá a tẹ́ ẹ̀ gbọ́ ìtàn wọn tá a tẹ́ ẹ̀ gbọ́rọ̀ wọn sétí tá a gbọ́rọ̀ wọn sétí rí kódà ń bẹ nínú àwọn ànẹ́bí ọlọ́run ọba gan tọ́lọ̀ ló wọ̀n sọ̀rọ̀ wọn fún wa nínú alukur'an al-karim gẹ́gẹ́ bí sọ́ọ̀tù nìsa quran chapter four verse one sixty four sọ́ọ̀tù gáfírí quran chapter number forty tabalọ̀ as number seventy eight ọlọ́run bá ní bẹ nínú àwọn ànẹ́bí yẹn tá a sọ̀rọ̀ wọn ìsì ń bẹ nínú wọn tá a tẹ́ ẹ̀ mẹ́nu bá ọ̀rọ̀ wọn tó ń túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run ta fáwọn ànẹ́bí míì àtẹ̀ ẹ̀sọ́ nípa wọn fáwọn ènìyàn lénìí ẹ̀rí ọlọ́run bọba àlékè ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ wá fún àwa léyìí tó fẹ́ ká ṣe kíni ká gbọ́ ọ ká sì tẹ̀lé kí ló dé tí n fi sọ yìí pé ìwé ọlọ́run tí mo fi ní ọ̀rọ̀ ọlọ́run torí tí mo bá sọ pé wọ́ọ̀dù kitabullah gẹ́gẹ́ bí ó sì wà ní ìbámu sínú sọ́ọ̀tù Baqara Quran chapter number two aya ẹlẹ́ẹ̀kejì tọ́nà ọba ní dhalika alkitabu la rayba fi huda lil muttaqin ọlọ́run ọba ní pé ọlọ́run ọba ní pé dhalika alkitabu ń rì fáà síbi tí kùránì ti wá ẹ̀dẹ̀rì dhalika níbẹ̀ yẹn lọ́hùn yẹn far ohun tó jìnà sí wa tó jẹ́ demonstrative pronoun ismul ishara lil ba'id orúkọ ọ̀tọ́ka tọ́wá jìnà rere sí wa níbi táwọn ti ń sọ̀rọ̀ yẹn ọlọ́run bá ní dhalikal kitab ìyẹn níbi tálùkùránì wà tí ti ní kọ́lọ́mù mọ́ muhafa nabi sọ̀sọ́lá ìyẹn láhùlì mahfuz fi tọ́rọ̀ ọlọ́run bá wà kiri fa sí pé ìyẹn ìwé o nígbà tí mu wá fún wá fún ní ọ̀rọ̀ by word dictation cool say. sọ pé ọlọ́run protect kùránì gan pẹ̀lú àwọn nǹkan tó sínlẹ̀ fọpọlọ kùránì dàbí ìwé mi lórí ilẹ̀ cool sọ pé imperative ẹ mọ̀ ní pé ọlọ́run bọba àlékè ọlá ń pa á láṣẹ pé sọ pé sọ pé kì í ṣe pé fẹ́ẹ́nu rẹ̀ èyí nìkan kọ́ láàrin pé wọ́n àmú wá fún yẹn ìyẹn là ń pè ní kí ni o ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń fi sẹ́nu ànẹ́bì sọ̀sọ̀lá ni mo fi dáhùn sọ pé ọ̀rọ̀ ọlọ́run tẹ̀wárí kìí ṣe ànẹ́bì nìkan lọ́lọ́run máa ń fọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu gbogbo àwọn ànẹ́bì tó ti ṣáájú rẹ̀ náà ní máa ń fọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu ó ṣe bẹ́ẹ̀ ó fi sí Ibrahim lẹ́nu ó ṣe bẹ́ẹ̀ ó fi Ismail ó fi sí Yakub ó fi sí wa Isa ó fi sí wa Musa alayhima salatu wassalam nkí Ọlọ́run kọ́ wọn bẹ lórí gbogbo wọn ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí òun ni wọ́n wá kọ̀ǹpáì lẹ́yìn àìsí wọn èyí tí wọ́n kọ lójú wọn ń bẹ ìgbà tí wọ́n lọ tán wọ́n kó mi ìjọ lẹ́yìn wọn ẹgẹt so ṣùgbọ́n tá a bá pè ní ọ̀rọ̀ Ọlọ́run òun ni ohun tí ń tẹnu àwọn ànẹ́bì yẹn jáde táwọn ẹmọ ẹ̀yìn wọn ń gbà á lẹ̀ lè e tọ́já sí wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba tí wọ́n fi sí lẹ́nu mọ́ ọba sọ ọ̀rọ̀ kan jáde wọ́n lè sọ pé ustaz Arike Usola òun ló sọ̀rọ̀ báyìí tàbí mi sì pé èmi mo lọ̀rọ̀ yẹn but tó wáyé kí ọ̀rọ̀ ọlọ́run ọba ni mò ń sọ madam gbé ustaz arikiusola ó ń sọ ọ̀rọ̀ ọlọ́run so ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn gangan kí ni ohun tó ní í ṣe pẹ̀lú ìjẹyàn ojú wo ọ̀rọ̀ ọlọ́run ọba ló fi wò gbésí ayé wa ojú wo làwa fi wò gbésí ayé ọ̀rọ̀ ara wa nígbà tá a bá sọ sílẹ̀ alákọ̀ọ́kọ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ọlọ́run wa ọwá gáìdì ojú ẹ̀ bí ó ṣe fi ríran ọwá gáìdì etí ẹ̀ ń tó gbọ́dọ̀ fi gbọ́ ọwá gáìdì ẹnu ẹ̀ ń tó gbọ́dọ̀ fi sọ ọwá gáìdì ọwọ́ ẹ̀ ń tó gbọ́dọ̀ fi gbé ọwá gáìdì ọpọlọ ẹ̀ ń tó gbọ́dọ̀ fi rò ọwá gáìdì ọkàn ẹ̀ lọ síbi tí ó ti gbé soríire ayé àtàkìyàmà ọgá ìdì ìrìn ẹsẹ̀ rẹ̀ pé kò gbọ́dọ̀ rìnrìn kúrìn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wá sí nínú sẹmí ilé ayé wa ni pé ó wá fún wa ní rules and regulations ẹ lọ báyìí ẹ padà báyìí ẹ dúró ń bí ẹ lọ sọ́hùn ẹ mọ́ lọ bí eléyìí tẹ bá lọ bí eléyìí báyìí ní máa já sí ibi eléyìí ní kẹ́ ẹ mọ́ lọ tẹ bá lọ báyìí báyìí ní ọjà sí èyí ò ní ohun tí ọ̀rọ̀ ọlọ́run fẹ́ ṣe nínú sẹ̀mí ilé ayé tiwa ṣùgbọ́n ọ̀rọ̀ ti tèmi nínú sẹ̀mí ilé ayé ìwọ tó ń gbọ́ mi pé ọpọlọ mi mo fẹ́ fi rò fúnra mi ni mo fẹ́ gbé kalẹ̀ fún ẹ láì gba ọgbọ́n àti òye lọ́dọ̀ ọlọ́run àti ànẹ́bí rẹ̀ tó fi rán ẹ̀yin ọmọ ìyá mi ń ṣe nífẹ̀ẹ́ ọgbọ́n mi ń fi sìn ọ́ lọ́nà ète mi ń fi jàǹbá rẹ torí pé ó padà wá ṣubú síbi tí ò ní padà wá lójú túmọ̀ ìdí nìyẹn tó fi jásí pé gbà tọ́lọ́wọ́n ọba ọba máa sọ̀rọ̀ nípa àwọn ànábì rẹ̀ yóò sọ pé wọ́n èé sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu wọ́n èé sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu sọ́tìrà níbí àkùrán chapter number twenty one verse number ten ó wà verse number seven wọ́n verse number twenty five wọ́n èé sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu ṣùgbọ́n ẹ lọ ohun tí ọlọ́run sọ nípa ànábì Muhammad sọ̀rọ̀ sọ́lá inú sọ́ọ̀tù najim Quran chapter number fifty three sọ́ọ̀tù najim ẹ jẹ́ ká wò láti ààyè ẹ̀kẹta ìkẹrin títí dí ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́ni wà ma yantiku anil hawa in huwa illa wahyu yuha ẹ o ọlọ́run ọba ni wà ma yantiku anil hawa anabi sọ̀rọ̀ sọ́làm tẹ́ ń wò yẹn kì í sọ̀rọ̀ fẹ́ nù in huwa illa wahyu ìfẹ́ ìmísí tá a bá fún òun ni ohun tí máa ń sọ jáde láti mí sì pé wá yìí tá a bá fún òun ni ó gbé jáde lọ́rọ̀ fún ẹ̀yin ọmọ èdè ènìyàn kì í sẹ́ni tí sọ̀rọ̀ fẹ́ nu ẹ̀ so ìyẹn fi rinlẹ̀ fún wa pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun bẹ lórí wípé kò sọ̀rọ̀ fẹ́ ẹnu lórí ẹ̀ lórí ahọ́n wọn irọ́ ò sí lórí ahọ́n wọn ìfẹ́ ẹnu ò sí lórí ahọ́n wọn léyìí tó yẹ pé èmi àti yín à lè bọ́ níbi pé irọ́ lórí ahọ́n wa ẹ̀tàn nínú ọkàn wa wá níbi ìṣesí wa irọ́ ní pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè rí irọ́ pípa lórí àwọn ahọ́n àwọn ànẹ́bì a lè rí òfófó lórí ahọ́n wọn gbogbo àwọn ìṣesí wọn ìrìnsí wọn ìsọ̀rọ̀ sí wọn ìjẹsí wọn ń tàtùmọ̀ gba dáadáa nídìí ẹ̀ ní nígbà táwọn bá ń ṣe wọn. torí pé àwọn lọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ní mọ́sálùlẹ̀ àlá àpẹẹrẹ dáadáa fún àwa tá a ṣe kí ni o fún àwa tá a wà ní orí ilẹ̀ ọlọ́run gbé wọn kalẹ̀ ní àpẹẹrẹ dáadáa fún wa tàbá wá lọ wo ohun tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ọlọ́run nínú ìsẹ̀mí ilé ayé wa tàbá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé tá bẹ̀rẹ̀ sí ní apply ẹ̀ nínú life wa tá gbà á tàn sí ń lò ó jojoojúmọ́ láyé wọ́n mọ̀ da sí society wọ́n da àláfíà ọmọ bẹ́ńbẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ́ńbẹ̀ kálukú ní ọmọ ọmọ ẹ̀tọ́ tiẹ̀ tí ó sì ní sí jàǹbá láàrin àwùjọ wa gbogbo ohun tó dàrú lẹ́ni tí ó ń pọ̀ tí ò lójútùú èyí ń dàrú ń bí èyí ò gbètò níbí àìgbà ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó sọ fún wa gbọ́ òun nìdààmú fi ń pọ̀ sínú ìsẹ̀mí ilé ayé wa àwọn èèyàn ó rí òdodo ńlẹ̀ wọn ó sì mọ ṣàfihàn rọ́ àwọn èèyàn wàá tẹ̀lé ìfẹ́ ẹnu wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá wọ́n ó gbé ọ̀rọ̀ adẹ́dá wọ́n ó gbé sílẹ̀ sẹ́gbẹ́ kan ìdí nìyẹn tí ọlọ́wọ́n ọba fi ń sọ yí pé dáálí kalikitaabu la raiba tíra yẹn ọ̀rọ̀ mi ni tí í ṣe alukur'an al-karim la rayba fi kò sí iyèméjì níbẹ̀ o hudan lil muttaqin ìmọ̀nà ni ìtọ́sọ́nà ni tayé àti tọ̀run lil muttaqin fún gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo sí Allahu akbar inna lillahi wa inna ilayhi raji'un Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó clear nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa yí pé alukur'an al-karim tó clear ní tí ò ní ẹ̀rọ ọlọ́run bá wá sọ̀rọ̀ yóò sì dúró sórí ẹ̀ náà títí dọ̀la táyé òní fi jáyé mọ́ ẹ̀rọ yóò sì sí pẹ̀lú ẹ̀ ló fi ní pé tírà yẹn hudan lil muttaqi ìmọ̀nà ní fún gbogbo àwọn tó ń ṣe kíni tó ń bá tẹ̀lé tabatulọ̀ wọnú suratul Isra Quran chapter number seventeen suratul Isra aya eighty two ọlọ́run ní wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil ọ wá ní wala yazidu dhalimina illa khasara wal iyasu billah ọlọ́run kò sọ wá mẹ́ ọlọ́run ọba ní pé wà nunazzilu min al-Qur'an a sọ kalẹ̀ sínú tí wọ́n ń pè ní al-Qur'an ti sọ̀rọ̀ èmi ọlọ́run ọba yìí ma huwa shifa'u wa rahmatun lil mu'minin ohun tá à ń pè ní ìwòsàn ìwòsàn ẹ̀mí ìwòsàn ara ìwòsàn ẹ̀sẹ̀ sí ìwòsàn ẹ̀wòsí ìwòsàn ẹ̀jẹ̀ sí ìwòsàn àmúsí ìwòsàn ìwòsàn gbogbo tá a nídìí táyé wọ́n fi dátàlì kìámọ̀ wọ́n fi rọrùn ọlọ́run ọba ní kó wà nínú nàìjíríà mi nílẹ̀ Qur'an má wà ṣìfà wà rahmatul lil mu'minin Allahu akbar ọlọ́run ọba ní pé gbogbo àwọn òwòsàn yìí ẹ jẹ́ mọ̀ yìí pé ẹni tí ń sọ yìí pé méjì mẹ́ta lọ́kan lọ́lọ́run ẹni tí ń sọ pé ọlọ́run ọba bímọ ẹ jẹ́ mọ̀ pé àìsàn burúkú ní í ṣe láyà ọlọ́run ní Kùránì owó ẹni tí ń forí kanlẹ̀ fún nǹkan míì dípò ọlọ́run ẹni tí ń pè nǹkan míì lẹ́yìn kó pe Allah ẹni tí ń yípo sàárì òkú ẹni tí ń ṣe pé ẹgbẹ́ bọ ẹsẹ̀ tutù kẹ́káyé yín ó lè da ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ mọ̀ yìí pé àìsàn ní í ṣe kùránì ló lè wò sàn lọ́lọ́run bá fi ní pé wà nínú zilu mi nàlẹ́ kùránì ma huwa shifa'u wa rahmatun lil mu'minin ohun tí ń ṣe ìwòsàn àti sọ̀ọ́ kalẹ̀ sínú àlùkùránì fún àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ òdodo sí i o ọwọ́ ni wala yazidu dhalimina illa khasara nǹkan kan ò ní lékún fáwọn alábòsí láyé bí kò sí òfò ẹnìkan ò ní rìjẹ́tì pé islam ò kì í ṣe ẹ̀sìn alukurani ò kì í sọ̀rọ̀ ọlọ́run bí kò sí kó pòfo ayé tàlkìyàmà àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àpòfo gbẹ̀yìn gbèsè ayé wa tẹ́rí ọlọ́run wá fi kùránì bọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ àwọn èèyàn mú wọn rò pé alukurani yìí ti ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba pọ́nbélé yìí ọlọ́run sọ̀ kalẹ̀ fún mùsùlùmí nìkan irọ́ o inú sọ́ọ̀tù Baqarah Quran chapter number two verse number one eighty five ọlọ́run ọba ní pé ṣáàrù Ramadan alladhi unzila fíìlì Quran hudali nasi wa bayyinatin minal huda wal furqan ọlọ́run ọba ní pé inú oṣù Ramadan èyí oṣù tá a máa ń gbààwẹ̀ oṣù alápọ̀nlé òun ni oṣù kẹsàn-án ojú ọ̀run ọlọ́run ọba ní pé unzila fíìlì Quran inú ẹ̀ láti sọ alukur'an kalẹ̀ hudali nasi àwa sì alukur'ani yẹn ní ìmọ̀nà fún àwọn ènìyàn wa bayyinatin minal huda ohun tí ó tún mọ ṣàlàyé láàrin àwọn yìí pé eléyìí lóòótọ́ eléyìí nírọ́ ẹ wo nǹkan ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala ó la sọ alukur'ani kalẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sọ pé a sọ ọ́ kalẹ̀ fún mùsùlùmí nìkan tó bá ti nígbàgbọ́ sí tán lọ́sẹ̀ mọ́ bẹ nípò mùsùlùmí ipò mùmíní ṣùgbọ́n gbogbo èèyàn lọ́lọ́run sọ̀ kalẹ̀ fún lèmi máa fi ń sọ lẹ́yìn ipe kò sí ẹnìkan tí ó sí alukur'ani kùránì ò kì í ṣe property anybody kódà ẹni ó jẹ́ kèfèrí tí ń gbé egun tó bá pé yorùbá translation ló lè rà lọ́ọ́ rà mọ́ ká mọ́ fi nájú bí í sì ní láì mọ́ni ọlọ́run ọba ó lè bọ́ tó bá rí pé àwọn àfáà máa ń sọ pé ọlọ́run sọ bá ọlọ́run sọ báyìí wọn náà tó lè fi jáde irọ́ wọn pé sẹ́rọ̀ ni àbò tọ́ ni lọ́ọ́ rà àlùkùránì yẹn kọ́ tẹ́jú mọ́ ká lọ tún káàbọ̀ kọ́ wá sí òye rẹ̀ lẹ̀ nígbà tí ọmọ ẹ̀dá ní àǹfààní láti lè ṣe bísínẹ́sì nínú sẹ̀mí ilé ayé láti lè sí òwò lọ́tún láti lè sí òwò lọ́sì kí ló dé tó lè tó lè fi àsìkò lẹ̀ fún un tọ́já sí pé ọlọ́rẹ̀ gbé bọ́ náà ọba láti wádìí ẹ̀ kó mọ̀ títọ́ kó sì mọ́rọ́ kọ̀ wá kọ̀ wá mọ̀ títọ́ dùn ó sì eyín nìkan tó kọ́ ọlọ́run bọ́ba àlékè Allah subhanahu wa ta'ala ó ní alukur'an ó ní òun gbé kalẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni òun fi rẹ́ Muhammad sí gbogbo àgbáńlá ayé kì í ṣe pé sí ìran mùsùlùmí nìkan property gbogbo àgbáńlá ayé ní alukur'an al-karim wallahi whether you like it or not bóyá o tẹ ẹgbà bí àbọ̀ tẹ ẹgbà bẹ́ẹ̀ property rẹ ní alukur'an ni o mọ́ bá a sọ̀tá fara rẹ balẹ̀ kọ́ ká bí àpẹẹrẹ gbàtà wà fi ń ṣe study bible aka oríṣiríṣi ìwé ẹ̀sìn la kà kùránì aka oríṣiríṣi ìwé la kà àwa padà wá rí wípé èyí tí ń júrì ọlọ́run ọba gangan fún wa tí sì pé alọ́sibí ká ṣe Islam alukurani dá yàtọ̀ láàrin gbogbo àwọn òwe wọ̀nyí àtúnwá fòye sí pé ọ̀dà ká wá wo ọ̀rọ̀ táwọn òwe yìí náà ń sọ tá a bá yọ owó yìí táwọn èèyàn ń sọ tá a yọ owó pé ó wù mí mo fẹ́ léyìí sí ó wù fẹ́ nu akọ eléyìí síbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́sẹ̀kù nínú àwọn náà bó tilẹ̀ já sí pé gbogbo òfin ibẹ̀ ló ti parẹ́ nígbà táwọn ànẹ́bì fún ti lọ òfin tí wọ́n ti lọ òfin tọ́lọ́run fánẹ́bí nígbẹ̀yìn tí í ṣe ọ̀rọ̀ rẹ̀ pọ́nbélé lálùkùránì yìí òun ló sì máa ṣẹ́kù títí habada àbìdí ṣùgbọ́n àwọn èdè ènìyàn fẹ́ gbọ́ ẹ sì gbọ́ tọ́lọ́run bá ní pé inú oṣù Ramadan òun la sọ àlùkùránì kalẹ̀ huda linnas wa bayyinatin minal huda wal furqan ẹ̀dírí kọ́mọ jẹ́ àlàyé tí ọmọ yẹn ju ọ̀rọ̀ fáwọn ọmọ èdè wa la fẹ́ gbọ́ àlùkùránì o bẹ́ẹ̀ bá gbọ́ tó máa ti òun ló inject àwọn mùsùlùmí fún ìwà burúkú kálukọ́ mọ sọ tiẹ̀ bó ṣe wù ú àti lẹ́nu wọn èyí nìkan tún wá kọ́ tí a bá tún lọ wo àyè ibòmíì nínú alukurani kẹrin ẹ máa gbà pé alukurani kẹrin ọlọ́run bọba àlekè ọlá ló pè lọ́rọ̀ rẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ jálọ̀ onú sọ́ọ̀tù Yunus Quran chapter number ten ẹ kà láti fifty seven all the way to fifty eight ọlọ́run bá ní kólíyá ayúwa nas kọ́díjà àtikùn mọ̀ ìzọ́tùn mi rọ́bìkùn wàṣífáwùlì máa fi sùdùrì wàhúdá wahudan wa rahmatun lil mu'minin kuli bi fadlillahi wa bi rahmatin fa bi dhalika falyafrahu huwa khairu mimma yajma'un subhanallah ọlọ́run ọba sọ fún wa inú suratu yunus quran chapter ten fifty seven fifty eight ọlọ́run sọ pé mo kó gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ wo àtọkùnrin àtobìnrin òyìnbó ni ó ni àbáláwọ̀ dúdú ọmọdé ní àbágbà yá ayúwa nas ẹ̀yin èèyàn o kọ́díjà àtìkún mọ̀ ìsọ̀ tó mi rọ́bì kan alukurani ti sọ̀rọ̀ ọlọ́run ọba tó pé tí ó ṣe wáàsí fún yín níbi ó yẹ kẹ́ ẹ dúró sí ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run nípa àfihàn ọ̀rọ̀ èmi ọlọ́run níbi ẹ̀ gbọ́dọ̀ dúró sí tí sọ̀rọ̀ èmi ọlọ́run ó ti wá sí o ti wá dé ti dé látọ̀dọ̀ èmi wa kọ́ ẹtiri wahudan ìmọ̀nà ló tún jẹ́ warahman ìkẹ́ni alukurani tún jẹ́ lílí muminin gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo pátápátá ọlọ́run ní alukurani o mo sọ ọ́ kalẹ̀ fún yín ẹ wo nǹkan gbogbo wa pátá la lẹ́tọ̀ọ́ sí alukurani ẹ wá jẹ́ kí n lé kinní kan sí wa àwọn ẹlòmíín máa ń dáhùn sọ yìí pé ẹni tí ó sàlùwàlá kò gbọ́dọ̀ gbé alukurani ẹni tí ó wà ní ipò mímọ́ kò gbọ́dọ̀ gbé alukurani bẹ́ẹ̀ ni gbogbo wa sì ti gbọ́nú alukurani lè kẹrí mi yìí o gbogbo ẹ̀yin èèyàn pátá òun la sọ alukurani kalẹ̀ fún ẹni ó jẹ́ kírísítẹ́nì lè mu tí ó kà mùsùlùmí lè mu tí ó kà ẹni tí ń gbé eégún lè mu tí ó kà láti lè ṣe kíni o láti lè gbọ́ ohun tí ọlọ́wọ́n ọba ọba àlékè ọlá ti ń ba a sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó sì lè ṣe làákàyè kó lè ronú sun tó bá kà torúkọ ẹ̀ mẹ́jẹ̀ apárọ̀ fúnra wa o gbogbo ohun téèyàn bá kà òun lè digest o òun lè yàn lé lórí o ohun téèyàn ọ̀kà ohun téèyàn ọ̀gbọ́ ohun téèyàn ọ̀mọ̀ ohun téèyàn bá rí ní ọmọ ṣèṣo kò ní lè ṣe ohun tọ́tọ́ àtúntọ́ yẹ mustahabu ni ń tá a ni ipe ta a bá fẹ́ ka alukur'an kásàlùwàlá tọrọ ọlọ́run ọba ni ìwé alápọ̀nlé ni ìwé èyí ni ìwé tọ́lọ́run sọ̀kalẹ̀ gbẹ̀yìn ni ìwé tọ́lọ́run ọba aleke àlékè ọlọ́sàn gbogbo agbanla ayé ni accepted o dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lè rí àdìsí kan tó nípa ipe ìwọ́tọ̀ ọba saluwala ò gbọ́dọ̀ gbé alukur'an níkà ẹ kò sí àdìsí náà ó tá a bá fẹ́ ṣe làbá àdàkọ sábúrú bẹ́ẹ̀ àwọn olùmọ̀faramọ́ nú ẹ̀sìn ṣùgbọ́n pé tó o bá tàlùwà lọ́wọ́ gbọ́dọ̀ ka ọ̀rọ̀ ọlọ́run kò sí o kò sí o kò sí o kò sí o kò sí àyè náà nínú Al-Qur'an Al-Karim kò dẹ̀ sínú àdìsí Ànábì sallallahu ọ wà pé káka nítorí pé tá a bá fi dúró sórí wípé ẹni ọba ó sàlọ̀ alánìkan ló gbọ́dọ̀ ká ajá pé kèfèrí ò gbọ́dọ̀ gbé kọ́kà ọlọ́run dẹ̀ ti ní aṣọ Al-Qur'an kalẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ ti rí tí túmọ̀ sí pé ẹwẹ́ lòmíì ń sìn àìmọye àwọn pastors tó di mùsùlùmí tó yẹ pé kìí ṣe pé àáfàá kan ló ṣe wáàsí fún wọn ẹtìrì wọn lọ ra kùránì lásìkò ìgbà tí wọn mọ bí yẹn ṣe ṣàlùwàlá lásìkò ìgbà tí wọn mọ bí yẹn ṣe ṣe tàyámàm wọn sì kà á fúnra wọn wọn kà á délẹ̀ wọn tún padà wọn tún kà ẹlòmíì English translation ló kà ẹlòmíì ò tẹ̀ tí ì kà á délẹ̀ ó sì gbà sílámù ṣùgbọ́n fásitì kan tí àwọn àfáà sábà máa ń rí fásitì náà Al-Qur'an òun náà ní sọ́tìlì wákìá Quran chapter number fifty eight eh, fifty six sọ́tìlì wákìá ayah seventy seven all the way to eighty wọ́n sọ pé ọlọ́run ní innahu la qur'anu karim fi kitabi makinun la yamassuhuna illa al-mutahharun ẹ̀dìrì ìpè o alukurani tẹ́ ń wò yẹn àyè àpọ́nlé lọ́wọ́ àwọn ọwọ́ kẹ́ ó kàn ọwọ́ kẹ́ ò kí ń kàn níbi tá a gbé sí lọ́dọ̀ wa àyàfi àwọn tó pure tún òkè ń dẹ́sẹ̀ ṣe ra àwọn tí kùránì rì fà sí bí báyìí èmi àti yín kọ́ o èmi àti yín kọ́ o èmi àti yín kọ́ o àwọn màláyíkà ní ṣe kíni ní rì fà sí wọ́n tẹ̀ ṣe mùsùlùmí lè ní ọlọ́run ní property rẹ ní alukur'an wọn náà lọ rà kọ́ ká kó bá dàlí kìámọ̀ kó wá dáhùn sọ pé wò ó rí òdodo wàláhì bí english ló bá mọ̀ ká lọ rà kó ká tó pé yorùbá ni àwọn yorùbá translation ó wà dáadáa irú èyí tí Abu Rahima se Mikael ẹ tìlú Ìbàdàn tẹ bá lọ rà translation rẹ̀ àwọn sẹ́rù kọ̀kẹ́kọ̀kẹ́ tún wà lábẹ́ rẹ̀ lọ tí wọ́n yìn láìtì yín yóò jẹ́ kẹ́ ẹ mọ position ibi tó yẹ kẹ́ ẹ dúró sí nínú ẹ̀sìn ẹ get English translation náà wà bí Yusuf Ali ẹ Muhammad Pictor dara Abadi wọ́n wà lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹ rà ẹ ká tí wọ́n bá mọ fálù ẹ̀ tán wọ́n sàlùwàlá ẹnì kí òun ní sọ fún wọn tí wọ́n mọ fi forí kanlẹ̀ tí wọ́n mọ sunkún sọ́lọ́run lọ́rùn kọ́rù sujadan wa bukiya ìpayọ̀ ọlọ́run padà mú wọn tí wọ́n forí kanlẹ̀ fọ́lọ́run àìsínbẹ̀ láì bá wọn dá sí i tó túmọ̀ sí pé àìkojúbọ̀ láì mọ ohun tó wà nú ẹ̀ bọ́ọ̀ bá kojúbọ̀ kùránì ò lè mọ̀ bọ́bá wa kojúbọ̀ tán tó so lọ́ọ́ rà kọ́ ká bí Yorùbá lọ bá gbọ́ ni tó bá sílẹ̀ pé àtakò ló ń wá ò lè rí ọmọ tẹ́ torí ọlọ́run ti kó ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn wà rọ́ọ̀sì kú ní fìlẹ̀ èl àwọn tí wọ́n jìndò nínú ìmọ̀ sọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn kùnrin chapter number three verse number seven àwọn jìndò nínú ìmọ̀ ń tiwọn èyí tẹ lọ́dàrú mọ́ yín lọ́wọ́ yẹn gbogbo ẹ̀ lọ́yẹnjú lọ́dọ̀ tiwọn gbogbo ẹ̀ ló sì hàn sí wọn nínú ìmọ̀ ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin olùgbọ́ mi ọ̀rọ̀ ọlọ́run ọba pọ́nbélé ní alukur'an kò tí ì sí nǹkan náà tí kur'an yóò dá sí láyé wàláì kò tí ì sí nǹkan náà ẹ gbọ́ bó ṣe ń kira rẹ̀ ni ó máa ní rọ́bù sàmà wá ti wàlá àrídìwà máa ń báyìí náà wọ́n fa abídí wà sábẹ́lẹ̀ ìbárat àlìtàlámùláwù sẹ́míyà ọlọ́run ọba ní pé òun lolúwa àwọn sánmà àtilẹ̀ <laughs> ọlọ́run sánmà àtilẹ̀ wà máa ń báyìí náà wọ́n àti ti ń bẹ láàrin wọn ẹ dákun ẹ já súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run pọ́nbélé ẹ já kà ẹ já wo ohun ń sọ ọ́ gbogbo èyí tẹ bọ́ ta tẹ́ mọ wí wọn àwọn ọ̀ràn àwọn ẹlẹ́sìn lárúbáwá ẹ lọ ka kùránì ọkọjá àròrí èèyàn kùránì kọjá ohun tí èèyàn fẹ́ jókòó kọ́ wọlọ́hì ìfẹ́ rí nọ́lẹ́jì tó fẹ́ ní láyé wàhálà ọmọ ọba nu kùránì lọ́dọ̀ ẹni tá a gbé fún tí ọmọ kọ tí ọmọ kà gbogbo ayé ọlọ́run sọ kùránì kalẹ̀ fún o èyí nìkan tún kọ́ ẹni tọ́lọ́run tún wá fún ní yẹn náà gbogbo ayé ọlọ́run gbé kalẹ̀ fún tíṣà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam inú suratul Ibrahim Quran chapter number fourteen verse number one ọlọ́ni alif lam ra kitabu anzalina ilayk litukrija nasa mina zulumat bi isin rabbihim ila suratul aziz lamin Allahu akbar ọlọ́ni alif lam mim ra kitabu anzalina ilayk tíra kẹta sọ̀kalẹ̀ fún rẹ̀ Muhammad ẹ̀dìrí. kó lè bá a gáìdì àwọn ènìyàn kó nú òkùnkùn lọ sí inú ìmọ́lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀rí ẹ dẹ́kun tẹ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe yọ ọ́ látòkè ọkẹ́ mú fásì kan bí ọkẹ́ mú wọ́ọ̀dù láàrin ò ní kádélẹ̀ ọmọ ọmọ tó ń pè ní jíjí ọ̀rọ̀ kò hàn sí kátẹ́ sọ pé translation kò lè ṣe déédéé ẹni tó mọ̀ nípa arabic test láyéláyé láyéláyé ni o nǹkan kan máa wà tó máa ru ẹ lójú kódà tó bá mọ tẹ̀fsírì kà tẹ̀fsírì ẹyọ kan ò lè tó fún ẹ láti gbọ́ kùránì yé ó ka tẹ̀fsírì tó pọ̀ ó ka tó pọ̀ usulu tẹ̀fsírì ó lọ gbáà ulumul kùránì òun lọ bẹ́ẹ̀ gbáà so eléyìí jẹ́ àǹfààní ńlá fún èmi àti opportunity ló ní àǹfààní ló ní bá ń ṣe ń sọ ọ́ wọ́lọ́hì rántí àwọn ẹni tó jásí pé wọ́n tẹ̀ rẹ́ ní tí ó sọ fún wọn pọ́ ní àlìjẹ́nà rèé tó yẹ pé sí ẹ̀ náà ni wọ́n fayé wọn mọ́ lọ sàbẹ̀wò sáwọn kẹta ń sọ wọ̀nyí kò rí ohun tọ́lọ́wọ́n bá ń sọ fún yàn ọlọ́run bá ní pé rẹ muhammad sọ̀rọ̀ sálàm kìtàbù anzalina ilẹ̀ tíra kan tá a sọ̀kalẹ̀ fún wa kí ni tíra náà òun náà ni ọ̀rọ̀ mi ti ṣe alukur'an lítòkìrìjà náà kó lè bá a yọ àwọn èèyàn kó lè mọ́ bá a yọ àwọn ènìyàn mínà zulumati ìlà kó nú òkùnkùn lọ sí inú ìmọ́lẹ̀ ẹ̀dìrì bí ìsìn pẹ̀lú ọlọ́run wọn allahu akbar ọ̀kàlù quran ìyọ̀ǹda ọlọ́run ní ọ̀wájú ọgbọ́yé tí túmọ̀ sí pé kìí ṣe gbogbo ẹni tí ń kàlù quran ìyọ̀ǹda ọlọ́run ọba ń bẹ fún kà lóòótọ́ ó lè kí yọ̀ǹda ọlọ́run mọ́ tì sí fún ọ tó ní gbọ́yé ah ọlọ́run sọ wa mi eléyìí o ọlọ́run sọ wa mi eléyìí o wọ́n sọ wa do lórí ibú o ẹ ti rí bí ẹsìn ní rọ́bìn torí pé yọ̀ǹda ọlọ́run ọba ló fi gbọ́ ṣùgbọ́n súnmọ́ díẹ̀ kí yọ̀ǹda yìí tó dé bí àpẹẹrẹ àgbẹ̀ lápẹ́ lágbájá àgbẹ̀ yẹn jágbe sípò ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò wá dáko sí ìjórúkọ àgbẹ̀ kò gbin gbàdó kò gbin iṣu kò gbin nǹkan kan ẹ̀yin ọmọ ìyá mi ó wà ń dúró lórí wípé òun fún alára òun o òun ó kó èrè ìwé la sọ̀kalẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn ẹ mọ̀ ìyá mi wọ́n wá dìde kí wọ́n ní ọwọ́ mọ̀ nípa rẹ̀ kọ́ wá wọ́n mọ̀ nípa rẹ̀ kẹ́kọ̀ọ́ ah, mọ̀ tí mo wáyé ìrọ̀ ni kì í sòótọ́ kì í àtọ̀dọ̀ ọlọ́run ọkẹ̀ jókòó ń pariwo ọ̀rọ̀ tá ni wọ́n wá gbé ọmọ ohun tí ojú àfa ọ̀rọ̀ mélòó àfa àfẹ́ sọ lórí Facebook tí èkó mẹ́ wá sí mélòó àfa àfẹ́ sọ lóde ọmọ etí àtà ń kojú bọ̀ ọ̀ọ́ka ilé ọ̀ọ́ka tọ̀hún ọ̀ọ́ka ṣe ọ̀ọ́ka tọ̀ mélòó lọ́rọ̀ tá a fẹ́ sọ tá a bá sọ débi kan gan bí yóò sú yín yóò sú àwa tá à ń sọ bí yóò sáwa tá à ń sọ yóò sú ẹ̀yin tẹ́ ń gbọ́ abẹ́ ẹ̀gbọ́n mi yé. èyí ló tó a gbọ́ pé àfa àbáyé sọ báyìí eléyìí sọ báyìí ọwọ́ àjọ yín ẹ̀ pọ̀ ọ̀nì àṣìbáyé ní ah, ìsìláàmù yìí rí inú mílíọ̀nù nǹkan inú mílíọ̀nù nǹkan ẹyọ kan tó gbọ́ lọ́dọ̀ eléyìí àtẹyọ kan tó gbọ́ lọ́dọ̀ eléyìí tó yẹ pé nínú abẹ́ ṣẹ̀ríà ẹyọ kan yẹn gan ṣẹ̀ríà lè fojú márùn wò tó jẹ́ pé gbogbo ọ̀nà márùn-ún Ọlọ́run fọwọ́ sí bí nísìnyí jẹ́ kí n mú kàn wá kí n fi sàpẹrẹ àlè òdò àlùwàlá àlè ìsílẹ̀ kọ̀ọ̀kan ṣẹ̀rí àfojúwò pọ́dà aléwo lẹ́ẹ̀mejì méjì ṣẹ̀rí àfojúwò pọ́dà alẹ́sílẹ̀ mẹ́ta mẹ́ta ó fojú dájú ìwọ tó bá gbọ́nà ẹ̀kọ́ òṣèlẹ̀ kọ̀ọ̀kan òṣèlẹ̀ méjì méjì òṣèlẹ̀ mẹ́ta mẹ́ta ọ̀nì àlùwalá náà ló sì ń bẹ tó gbogbo àwọn kinní yẹn ó wá lè sọ pé ẹ̀wò gúúsùlù jẹ̀nàbà bá a ti máa ń wẹ̀ so ọ̀fẹ́ tọ́nà mẹ́ta èyí sì ń túmọ̀ sí wípé ojú tí ẹ̀sìn ọlọ́run bá fi wo òun ni ẹ wòrun kíkí ọ̀ràn yẹn ọ̀nà tá a gbà kí ọ̀fẹ́ tọ́nà mẹ́ta sí mẹ́rin ọ̀tọ̀ lè ta kìtà wà lójú ogun ọ̀tọ̀ ní bá ṣe kìtà wà lórí ìrìn àjò kódà àtúndí jámù pé èso òjò ńlá bá wà lójú ọ̀run tàbí arìnrìn àjò láti mọ̀ yí pé àkókò kan á tún sún àwọn ìrun yẹn wá bára wọn a lè sún àṣírí wá bá dùrì a lè sún ìṣá ìwà bámá group tásìk àtúwákì ní kọ́sì a sì tẹ̀síwájú lẹ́yìn mọ́ gúrúbì àti ìrun àṣùbá àtàkì pé lórí ìrìn àjò gbogbo àwọn ìrun yòókù kọ́sìrì ní fún wa lópin ìgbà tábà ti mọ̀ pa níjú ijọ́ kẹrin lọ́tà ìkú òǹbẹ́ ẹ̀wọ̀n nǹkan ẹ̀kọ́ ń bẹ́lẹ̀ ò mójútó ìyẹn ló ń mójútó ṣé báyìí náà ló sì mọ́ o ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ṣe pẹ̀lẹ́ lọ ronú ṣe alukuran tọ́lọ́n sọ̀kalẹ̀ fún anabi wa muhammad paapin ọ̀rọ̀ ní fún wa suratul ibrahim chapter number fourteen verse number fifty two ọlọ́ni hadha balaguli nas eléyìí ní ìmúdópin sẹ́ ẹ̀wò ọlọ́ni alukuran òun ní ọ̀rọ̀ tó dópin fẹ́ yẹn yẹn hadha balaguli nas waliyunsaru bi waliyalamu annama ilahu ilahu wahid waliyadhakkaru ulul albab.

ẹ sì wo nǹkan táwa fi sẹ́mi ẹ dákun mo rọ̀ wá lórúkọ ọlọ́run ẹ já súnmọ́ alukur'an torí pé ọlọ́run ní balaguli nas pàápín ẹ wò ni isimu lè ṣàrọ̀ náà ló tún lọ bẹ̀ yẹn o hádà lílì kọ̀rí ibẹ̀ hádà bí kí n tọ́ka sí pé alukur'an yìí wọ́n pè ní demonstrative pronoun nínú English language demonstrative pronoun à ń pè ní isimu lè ṣàrọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ̀rí ọlọ́wà ní hádà balaguli nas ẹ bá náwó alukurani yẹn pé hadha balagu linnas hadha balagu linnas Allahu akbar ẹdiri hadha balagu linnas ẹdiri hadha balagu linnas eléyìí ni ìmúdópin iṣẹ́ alukurani yìí ni ìmúdópin iṣẹ́ fáwọn ènìyàn Allahu akbar ẹdiri suratul Ibrahim Quran chapter number fourteen verse number fifty two ọlọ́ni hadha balagu linnas kurani ní iṣẹ́ tó dópin fáwọn èèyàn iṣẹ́ tí wọ́n ló dópin fẹ́yìn èèyàn tó wà ń fi ta káàdì tó fi ń ṣe é láyé ìmọ̀ tó nídìí rẹ̀ gan o sì wéèsì gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ sórí rẹ̀ tán ìmọ̀ tó nídìí rẹ̀ fa ah, ẹ̀dá mọ ìranu ó gboyè lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́kù tó bá ti kú fàárí rẹ̀ ti wọ́ mi ọlá rẹ̀ ti wọ́ mi pòfẹ́sọ̀ tó gbà nídìí rẹ̀ ó ti jẹ́ra dànù ìdí ohun tó yẹ kó gba pòfẹ́sọ̀ gan ọgbọ́n tó lóun ọba rẹ sọ ó ní haza balaguli nas Biology, tó lọ́n ṣe ní skul gbogbo ẹ̀ ló wà ní Quran àwọn geologist gbogbo ẹ̀ ló wà chemistry gbogbo ẹ̀ ló wà embryology gbogbo ẹ̀ ló wà ń bẹ oceanologist gbogbo ẹ̀ ló wà ń bẹ kò tí ì sí mathematics kò tí ì sí ohun tí ò sínú ẹ̀ bó wá ṣe lu ìgbà tó ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó yẹn náà kọ́ mọ́ wàá ní táìmù fún ohun tó jẹ́ sí pé ìdópin iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ tọ́lọ̀ ní haza balagun lè náà eléyìí ní iṣẹ́ tó dópin fáwọn èèyàn wálé yún sárúbì kọ́ wa máa fi ṣe ìkìlọ̀ kò fi ṣe wá sí fi rán wọn létí ní làwọn nílò fún yìí wàlìyá alámù kún lè mọ bá a mọ̀ pé ẹni tí ń sọ lọ́wọ́ àásọ ni ọba tí ò níwájú ọba tí ò ní lẹ́yìn kún lè bá a ṣe làákàyè kórì wọn lè pé tán ọ̀rọ̀ rẹ o láti inú alukur'an tọ́lọ̀ fún ní anabi muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lẹ́ni ọgọ́rin yẹn tako ẹ wá wò fashions oríṣiríṣi ni wọ́n kọ nínú òwe àwọn christianity fashion oríṣiríṣi ni wọ́n ní tọ́lọ gbáà. King James Version, Amplified Bible, New One Translation, New Revised Standard Version, 1951, 1971, Woman Bible, Ray Bible, Generous Bible, Youth Bible, Family Bible, Dwelling Version, ọpọlọ bẹ́ẹ̀ gbà kó tó wá sí ṣiṣẹ́ kan King James Version. ọpọlọ mélòó mọ fẹ́ kà ṣùgbọ́n ìwà wo Al-Qur'ani òun ò wá ní fashion kọ́pì lòun ní òun fún alára rẹ̀ tó wà tó pé eléyìí ni ìmúdópin iṣẹ́ fáwọn èèyàn kí wọ́n lè mọ̀ pé àṣọ lọ́lọ́run kùránì wájú rẹ̀ pọ́lọ́mọ ọba òbí mọ ẹnìkan òbí kùránì wá fọkàn wá nílẹ̀ pé lẹ́yìn ọlọ́run kò tún sọ ọlọ́run míì mọ́ kí ló ń tún wá kì kùránì yọ tẹ́jú mọ́ rí wàláì òun dí wọn ẹ kí n síbì kan ẹ wò sìn ọlọ́run ọba ní pé. والذين لا يدعون مع الله إلا آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما أري الله بني والذين لا يدعون مع الله إلا آخر àwọn tó yẹ pé wọn yẹ pé nǹkan míì mọ́lọ́wọ́n ọba lẹ́yìn àti wọn ti mọ́ ní àsotán wala yaktulun nafsa allati haramallahu illa bil haqq wọn yẹ sì pa ẹ̀mí tá a ṣe léwọ̀ pé kí wọ́n pa àyàfi pẹ̀lú òtítọ́ tàbí sì pé ẹni ọ̀pá yẹn ni wọ́n ṣe kíni ni wọ́n ń padì. mọ́kẹ́sí ni o ewu ọ̀rọ̀ tí mo bá tábà yìí pé àyà yìí nìkan sọ́tù furukọ́nù Quran chapter number twenty five nìyẹn àyà sixty eight mọ́kẹ́sí ni o bọ̀tẹ́ wo lẹ́sìn ẹ̀dùn jẹ́ kí n síbò mí nísìn mo tún kà síbì kan sìn mo wá bá mi pé dhalika mimma awha ilayka rabbuka minal hikma wala taj'al ma'a Allahi ilahan akhar fatulqa fi jahannama maluman madhura. ẹ̀wù nǹkan ọlọ́run bá ní dhalika mimma awha ilayka rabbuka minal hikma ọlọ́run bá ní pé inú sọ́tìlì stra seventeen verse number thirty six nìyẹn o ẹ wò ó mọ́kẹ́sìn ni o ọlọ́run bá ní pé dhalika mimma awha ilayka rabbuka minal hikma báyẹn là ń ṣe ń fi mí sí àti ọgbọ́n àwọn ọlọ́wọ́ rẹ̀ à ń ṣe ń fi ránṣẹ́ sí ọ rẹ̀ Muhammad wala taj'al ma'a Allahi ilahan akhar mọ́ fi nǹkan míì kún ọlọ́run ọba mọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ páàsó ni fatulikọ́ fi jahannama màlúù mammadihura kó má di pé a fi ọ́ sọ̀kù sínú iná kó má di pé a fi ọ́ kú nínú iná tó bá jọ gbẹdà kíámà ó dẹni tá a fi sọ̀kù sínú jàǹdàmà má fi nǹkan míì kún ọlọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ ọ́ ní Allah ẹ dẹ́kun ẹ kẹ́ ẹ wo ibi tí mò ń sí ẹ wo ibi tí mò ń sí mo kí málámù wa malam Yusuf Adépọ̀jù akadé mo ti rí kọ́mẹ́ǹtì yín ọlọ́run jẹ́ àríyìn pẹ̀lú rí dáadáa ẹ dẹ́kun èèyàn ọmọ ìyá mi mo kẹ̀ síbì kan bẹ́ẹ̀ nìyẹn o ìwé wo lẹ wá fẹ́ fi wé alukur'an lórí ilẹ̀ ẹ dákun ẹja tẹjúmọ́ kò síwé mi ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó pé mọ́ kò sí o kọ̀dẹ̀ ní sí mọ́ ìdínà tọ́lọ̀ fi ní pé haza balaguli nas eléyìí ni ìmúdópin iṣẹ́ fáwọn èèyàn wàlẹ̀ yunzaru bi máa wá fi ṣe kíni máa fi ṣe wáàsí fún wọn máa fi ṣe kìlọ̀ ìdí nìyẹn tó fi jásí pé gbogbo ẹ tó yẹ pé kùránì ní fi ń ṣe wáàsí àti àdìsí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá kò lè sìn wí láíláí wàláì kò lè sìn wí tí wọ́n dára pé àwọn àfa wa sọ báyìí àwọn àfa wa sọ báyìí àwọn àfa wa sọ báyìí òpin àwọn àfa yín tó ń sọ yẹn ó lè máa yàtọ̀ kò túmọ̀ sí pé ká mọ́ lọ́rọ̀ àwọn àfa o ẹ̀gẹ́t torí pé ikimọ̀ ń bẹnu ọ̀rọ̀ tiwọn náà but yóò mọ tẹ̀lé ọ̀rọ̀ àwọn tàbí ìnà tàbí ìnì lẹ́yìn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ẹ̀gẹ́t alukur'anil kerim ọlọ́run bọba àlekèrè Allah subhanahu wa ta'ala ó ti gbé e kalẹ̀ níwèé tó pé ó wá fi àdìsí ànẹ́bì kọ́mẹ́ntì ànẹ́bì lábẹ́ ó fi ṣe àgbọ́yé fún wa tọ́já sí pé ohun tí a bá fẹ́ tó bá fẹ́ dàrú mọ́ wa lójú á padà lọ sọ́dọ̀ ànẹ́bì ànẹ́bì ó sọ̀kalẹ̀ pé yóò ṣàlàyé fún wa pé ohun tó torí ẹ̀ rí bẹ́ẹ̀ rí ohun táyà yìí torí ẹ̀ sọ̀kalẹ̀ rí díìnì ẹ̀ tó jẹ́ pé àwọn àfọwọ́ onítàfàṣe wọ́n ní àá máa ń ṣe tafsirul Qur'an bil Qur'an wọ́n dẹ̀ máa ṣe tafsirul qur'an bil hadith wọ́n dẹ̀ máa ṣe tafsirul qur'an bil aqwali salaf ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ọ̀nà tí wọ́n lọ gbà tó lálàáfíà jùlọ ó yàtọ̀ sí tafsir birahi tí à ń bá kí lẹ́yìn tẹ́pẹ́ ọkẹ̀ déédéé wọn àyà kan ọ̀ọ́dẹ̀ tún síbi tó wù ọ́ àwọn yóò sì mọ ọ̀rẹ́ rìn lọ ẹwà dànù ẹwọ sí òfò kọ́lọ́n sọ wa ń bẹ̀ déédéé wọn àyà kan ó sì tún síbi tó wù bẹ́ẹ̀ dẹ̀ ni tafsir quran bil quran gẹ́gẹ́ bí tafsiri àfáàwá tó ṣe tó ní adwahul bayan fi ihdo il qur'an bil qur'an bá a ṣe máa fi alukur'an tú alukur'an ọlọ́run bá a ṣe gbọ́n àfáà ilẹ̀sán rí allahumma aghfir lahum warhamhum radiyallahu ta'ala anhum ajma'in ọlọ́run kó bá yọ́nú sí gbogbo wọn bá a ṣe máa fi qur'an tú qur'an wallahi wọ́n mú àyà kan àyà wọ́n tún àmọ́ àyà wọ́n fi tú àyà yẹn nìkan tó kọ́ wọ́n tún ṣe tafsiri mi tó yẹ pé tafsiri bil tó yẹ pé hadisi anabi wọn mọ̀ fi tu èyàn pọ̀ lọ́dọ̀ àfa ọmọ kẹsẹ̀ Ismail ọmọ kẹsẹ̀ èyàn pọ̀ lọ́dọ̀ tiwọn wọn táwọn lójú nìyẹn àtúnwá ní tẹfsiru lè kurahan di akwali salaf èyàn ní tẹfsiri akam lè kurahan tọ́wọ́n pé ní tẹfsiri kurahan lè azim ẹ mọ̀ rí àwọn ohun tí mò ń sọ inú tẹfsiri tí a gbé ní jẹ́ àtọ́bari àbí tẹfsiri àfa wa kúrútùbì báwọn ṣe gbé ẹwu àwọn rúùsì yẹn làwọn tó ṣáájú wa fi lò tí wọ́n fi lò tí wọ́n fi lò àwọn táyà aṣojú wọn sọ̀kalẹ̀ ṣùgbọ́n lẹ́ni ẹnìkan ó kẹ́lẹ̀ mú ayé ọmọ ohun tó agbẹ́yìn ọkọ̀ ó ta kòrò rí eléyìí ò ṣe déédéé rò rí mọ́mọ́ má da ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba rúmọ́ àwọn èèyàn lọ́pọ̀lọ́ mọ́sọ àwọn èèyàn díwèrè ó sọ gbọ́tọ́ lọ́wọ́ ọba rẹ ní pé hadha balaguli nas mọ́ tutù kùtù náà alukur'an lè karim wallahi kò sí mọ̀ titun kan lẹ́nu wallahi kò sí mọ̀ titun kan èyí ò lè gbé titun wá ohun tèmi lè rí tíyẹn lè sọ pé yóò máa jẹ́ titun lójú ẹ̀ tí ọba sì ń di ẹ̀kọ́ rẹ ni òun náà ni àwọn onímọ̀ scientists wọ́n bá ṣe púrúfù kíní kan wípé ah ní space wọ́n lọ kíní báyìí kíní kíní báyìí wọ́n sà bọ̀ tó bá wọnú alukuraan ọlọ́run ti rìpláyì gbogbo ẹ̀ sínú ẹ̀ torí pé ọlọ́run ọba ò kí ń ṣe ọ̀rọ̀ sọ ẹ̀ wo ọ̀rọ̀ tó sọ ni bàlágà ló lò lẹ́yìn wọ́ọ̀dù yẹn kò sí wọ́ọ̀dù tó bá wọn nínú gbogbo èdè láyé wípé hàrá bàlágùn lè nà eléyìí ni iṣẹ́ tó dópin fáwọn èèyàn ọwọ́ àni ẹ fi ṣèkìlọ̀ fún wọn yàtí bí sì pé ohun tí kùránì ọ̀sán mọ́sẹ̀ kí ni wọ́n pa àwọn èèyàn lọ díẹ̀ ọ̀rọ̀ gidi wà ńlẹ̀ ìyẹn níbàámu sínú sọ́tùlù ìbúrán Quran fourteen verse number fifty one all the way to fifty two anabi wa muhammadu sallallahu alayhi wa sallam tọ́lọ́n wá fún ní alukur'an likerim wàlá ọlọ́run ṣe ní anabi gbogbo àgbáńlá ayé ni inú sọ́tù àárọ̀ Quran chapter number seven ẹnu verse number one fifty eight ọlọ́run ọba ní pé kúlíyà ayuwa nas ìní rọ́ṣúlùláyì ilaykum jẹ̀míyà ẹ gbọ́ wọ́ọ̀dù yẹn bó ṣe lọ o ọlọ́run gbẹ́ ni pé rẹ Muhammad kul sọ pé yá ayúwa náà mo pe gbogbo ẹ̀yin èèyàn o kò sí pé mo pe ẹ̀yin lárúbáwá sẹ́rí tí èèyàn bá ka alukuran dáadáa wàláì mo fi ọlọ́run bàbá kó tó ka péjì ẹ̀yọ̀ kan délẹ̀ ọmọ pé kò sí ẹ̀dá kan tó fẹ́ jókòó hun oh my god báyà kí n tú yẹn sọ. So tọba ka alukur'ani dáadáa látòkè délẹ̀ kó tẹ̀ tó ka péjì àkọ́kọ́ wàá mọ̀ pé kìí sọ̀rọ̀ tíyẹn lè jókòó kóun fẹ́ hun ẹgẹ́ bó ń ẹ̀sìn sọ nínú sọ́ọ̀tù Yusuf àbí nínú sọ́ọ̀tù Hud Quran chapter number eleven ayah thirteen and fourteen amtẹ̀kulu náà tọ̀rọ̀ sẹ́fẹ̀ mọ̀ sọ pé ó hun ni ẹ̀rí Kùránì ọ̀wá ṣe hun wallahi Báíbù ṣe hun bàjẹ́ Pastor Christ òun náà tún ṣe ó ṣe ó ṣe báyìí fáwọn ọjọ́ wọn ni o àìmọye àwọn churches wọn kún Lagos state ńbẹ yẹn <laughs> ah ọ̀pọ̀ ọ̀pọ̀ l'Amẹ́ríkà ọ̀pọ̀ ní UK tó pé churches kọ̀ọ̀kan ló ní báyìí tiẹ̀ tó pé wọn ò bí nomination mi da láti lọ sí ìdí mi ah, nígbà ọmọ fa mi ẹ wo tó ń pe àwọn ní wọn ò róògùn rẹ̀ sí ìdí kùránì náà wọ́n pa wọ́n kẹ́ ń twist ẹ̀ ni wọn ò tu bóyí sẹ̀rí àṣeṣe kí ni ẹ̀dìrì wọn ò tu bẹ́ẹ̀ àwọn tó ń pera wọn ní báwọn ń pè sàǹbálí àbí báwọn ń pera wọn kálukú kẹ́ ń mu kẹ́ ń tu bó ṣe wù ú ẹgẹ́t lọ́jẹ́ kí ìyapa yẹn lọ́jẹ́ kọ́ mọ wáyé láàrin ọgọ́rùn ènìyàn ṣùgbọ́n alhamdulilah ọlọ́run protect alukur'an báyìí òkun ó ṣe fáàrí tó àwọn ni wọ́n tì í túlédè wọn oríjìnà yẹn sì ń bẹ níbi tó ṣe kíni tó dúró sí. sókè mi àti ọjọ́ lọ ní àdìẹ ọkàn tó pé wípé ọlọ́run bọba sọ pé yá àyùwà náà gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run rẹ̀ àmọ́ ìmọ̀ sọ ẹ̀kú ọlọ́run rẹ̀ ànábì sọ pé yá àyùwà náà sọ pé gbogbo ẹ̀yin ènìyàn ìní èmi rasulullahi ilaykum òjíṣẹ́ Allah ni mí sí yín òjíṣẹ́ Allah ni mí sí yín jẹ̀mí and ẹ̀tọ́ wa gbọ́ jẹ̀mí àti gbogbo yín gbogbo àgbáńlá yín pátápátá ànábì òkú o wàlọ́ọ̀yà ànábì oku, ẹ̀dírí ànábì oku, àwọn tó jẹ́ káwọn mọ̀pá ànábì òkú rè ànábì òkú o kódà ṣe rí alukuran tó wà lọ́wọ́ mi òun ló jẹ́ ká mọ̀ pé ayé dùn gbé òun ló jẹ́ ká mọ̀ yìí pé ibi tá wà yìí dùn pọ̀ òun ló jẹ́ ká mọ̀ yìí pé ibi tó tún dáa ju bíbá yìí lọ tún bẹ fún wa kùránì tẹ́ ń wò lọ́wọ́ mi èèyàn mọ̀ ìyá mi ó júre ibi báyìí ó júre ibi tá à ń ti ń bọ̀ ó tún júre ibi tá à ń lọ kò sí ròódùnú tí ò fún ọmọ èdè ènìyàn kò dẹ̀ sí kìlọ̀ tí ò fún ọmọ èèyàn kò tí ì sí kò tí sí ni o kò sí ìwé kan tó fẹ́ bá professor kí n ò lè kọ ìwé láì kí gbogbo professor ayé kí wọ́n parapọ̀ wọn ò tó bẹ́ẹ̀ inú sọ́tìlì sara Quran seventeen eighty eight all the way to eighty nine ọlọ́ni kul lẹ́yìn jì táwọn àtìlẹ̀ insu wal jin àlá ànyá tó bí mísílì àdàlù Quran wọn la láyà suna bí mísílì hì wọn làwọn kánà bá dùhùn libadin zọyìrọ Ọlọ́run bá ní pé sọ pé ìrẹ Muhammad èèyàn àtàlìjànú tẹ bá kóra jọ tẹ fẹ́ múra alukurani wa Ọlọ́run ni láyà tó nàbí mísílì hì wàláhì ẹ̀ lè múrò ẹ̀ wá kódà kápá kan ó tún kún apá kejì lọ́wọ́ ọlọ́run ò bí yín rí. wọ́n bá dùn àlùjẹ́ lọ́wọ́ dákọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn èèyàn. tọ́ nígbà tí ọlọ́run bá ní pé àtẹ̀yàn àtòkú àtàlejànú àtẹ̀yìn màláìkà gan ẹ̀kúra yín ọlọ́run lẹ̀ tó bẹ́ wàláhì lóòótọ́ sí ni gbogbo ìgbà tí ìbá ń ṣe stọ́dì kùránì ní sàmọ́ ńlá mi lórí yóò mọ̀ á sèmi wípé sí ìsèmi náà mọ̀ ká bí kọjá ni nítorí pé bí kùránì ṣe wà láì láàrin ìjọ karùn-ún mo ti parí ẹ̀ ìsì mọ káàtì ju tìtúmọ̀ tìtúmọ̀ ni kọ́mọ́ bá sá lọ lórí mi mọ káàdì gbogbo òwe ẹ̀sìn lọ báyìbù ń bo tọ́wọ́n bá ka báyìbù láì láì wọ́n bá ka lọ tọ́wọ́n bá ka bọ́ tọ́wọ́n bá jù lẹ oṣù mẹ́fà sì lágbárí mi láì yẹ̀ wò ṣùgbọ́n alukur'an tọ́wọ́n bá filẹ̀ láì yẹ̀ wò yọ sá lọ torí pé ìwé ìrántí ni wàlá ìwé ìrántí ni o inú sọ́ọ̀tù kọ́mọ́rù Quran chapter number fifty four verse number seventeen twenty two thirty two verse number forty ọlọ́run ni wàlá kọ́ni yẹn dání ní alukur'an lè dékè fàálì ni mo dékè ẹ̀rí ọlọ́run ní èmi ni mo dé alukur'an ní rọrùn mo tẹ̀ ẹ̀rọ fọpọlọ mo tẹ̀ ẹ̀rọ fọkàn yín kẹlẹ̀ bá ká kẹlẹ̀ ha kó wà lẹ́mi yín kó sáàpù lẹ́nu ẹ̀wẹ̀ lómi ti máa ń ka alukur'an lẹ́yìn ẹ̀fẹ̀ ẹ̀ ẹ̀ omi ó sì mọ̀ dà lójú yín ọlọ́run ló tẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ ó sì ní kí ọmọ dúró sọpọlọ èèyàn bí kúránì ṣe tó yìí ó sì dókòó sí agbárí èèyàn tó ń bá jẹ́ lómi lójú oorun yóò mọ̀ sí ìdálẹ̀ sóun ẹ gbogbo òròyìn tí mo ti mú wá látàárọ̀ ẹ wá wèé tí mo fi kùn yìí náà ìwé wo ló ni ìyẹn nu èyí gan náà tó láti lè ronú pé àà ẹ gbọ́ eléyìí yàtọ̀ láàrin àwọn òwe ni mo fi pè é ní ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ èèyàn ká tún wá sọ pé kò tún wá papọ̀ mọ́rọ̀ èèyàn ẹ gbọ́ mi yé torí pé àwọn òwe kan ń bẹ tó yẹ pé ó ti papọ̀ mọ́rọ̀ èèyàn tẹ́yìn náà tẹ́ ẹ̀ bá ń kà òye yín làákàyè yín ìmọ̀ yín ọmọ sọ fún pé èèyàn ní ń sọ ilé ẹ mọ àwọn ẹsẹ̀ bíbélì ń bẹ lóríṣiríṣiríṣiríṣi tẹ́gbẹ́tẹ́ ẹ̀ máa ti ń kà yóò ti máa ẹ̀ sí wípé Luke chapter number one one two three ẹ̀ ti máa wọ̀ pé èèyàn ní ń sọ̀rọ̀ ń bẹ yẹn ẹ get ẹhẹn so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ lè bá pàdé nínú alukur'an ń tẹ́ ẹ̀ ní pé kú sọ pé ẹ máa mọ̀ pé amúrù nìyẹn àṣẹ nìyẹn wọ́n ń pa á ni pé sọ pé ta ni ń pa màlẹ́kà Jibril olúwa rẹ ni ó sọ pé olúwa rẹ ni ó sọ pé olúwa rẹ ni ó sọ pé ó yàtọ̀ sí pé èmi wà ń sọ wípé ẹ lè rí ibi tá a lè fi sọ pé mò ń sọ wípé dictation ni wọ́n mọ̀ fi sálẹ́bì lẹ́nu òun náà sì ń pè é tẹ̀lé kódà nígbà tó di pé tí màlíkà Jibril bá mú alukurani wá fún anabi sọ̀sálà anabi mọ̀ ń rọ́ọ̀sì láti kà á tẹ̀lé wọn wípé bí ṣe ń kà yẹn káwọn náà tètè ká torí bí màlíkà Jibril ṣe mọ̀ ń kà fún òun mọ̀ ń gbádùn ẹ̀ gan àwọn náà mọ̀ wá ń súre pé káwọn ká tẹ̀lé ọlọ́run wá ṣe wá fi sọ àyà mi kalẹ̀ nínú suratul mudasen Quran chapter number seventy four àyà sixteen all the way to nineteen ọlọ́run ọba ní pé la tuharriki lisanika lita'jala bi inna alayna jama'a wa qur'ana فإذا قرآن فاتبع قرآن ثم إن علينا بيانا الله أكبر ọlọ́run ọba ní pé láàtò haríkì bíi ilẹ̀sán ní kẹlẹ́tà àjẹlẹ̀ bíi sọ́tùlù mùdásí kúrọ́n seventy four láti fásitì nọmba sixteen seventeen all the way to nineteen ọlọ́run rí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá tí màlíkà jù bàǹkà kúránì fún mọ́ mọ́ súré pé kí wọ́n ní òpè tẹ̀lé mọ́ mọ́ súré èyí ń bẹ̀ láti mú ẹ̀kọ́ tìláwátìlù kùránì jáde máa ka wàrà fi ilẹ̀ kùránì waliyatadabbaru la ayati Quran chapter number thirty seven aya twenty nine ọmọ ronú sáyà rẹ̀ bóun ṣe ń kà lọ kúránì tó ń kà tó ń ronú sí lọ dájú tó ń kà tó ń kí ni kí ló fẹ́ ṣe farabalẹ̀ inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. ويتيم نعمته عليك ويهديك صراطا مستقيما wọn kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tó bá kẹbi tí ọ̀rọ̀ bá tó bá lé omi ó sì jábọ́ lójú wọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń kẹlẹ ọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rọ̀ lọ nìyẹn o ládàbù nìyẹn sọ̀rọ̀ lọhùn lọ ń kà yẹn àǹfààní wo lọ fẹ́ fún ẹ bẹ́ẹ̀ tó ń gbà tó ń bá ń kà lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ huwalezi anzalase kinata fi kulubili mumini naliyasidadu imanan ma'a imani walilayi junudu samawati wal ard wakana allahu aliman hakima èyí tó mọ yẹ pé ìwọ gẹ́gẹ́ fún alára rẹ ọmọ gbọyé ọpọlọ rẹ ọmọ tutù ara rẹ ọmọ balẹ̀ yẹn sàṣírí kan fún ẹlẹni àyàtọ ọkà ayàtọ̀ ọkà na ẹnìkan ní Quran chapter seventy five verse number seventy four mi ò mọ nǹkan mi ò mọ nǹkan tí Quran chapter number seventy five Quran seventy five mo ti béèrè seventy four ah ìmọ̀ nǹkan tí wọ́n mí ni o ok Quran seventy five past number seventy four ok now now now now ok sọ́tùlù mudasir tí mo kó tilẹ̀ kan yáyà sọ́tùlù kìáhùn Quran seventy five sixteen and seventeen ok now now wọ́n ní. Quran chapter seventy five note seventy four yes yes ah ìṣe yẹn pọ̀ ní brother ẹ ẹ rí i pé <laughs> ẹ rí i pé reference number yẹn ó correct chapter yẹn ló ṣe kí ni ìṣe yẹn pọ̀ ní now kọ́nà kan sẹ́wọ́n gba lẹ́sìn léèrè Quran seventy five verse number sixteen seventeen all the way to nineteen la tuharriki bi lisanaka litajala bihi inna alayna jam'a wa qur'ana fa idha qur'ana fattabi' qur'ana thumma inna alayna bayana. now kí n mọ wá bọ̀ wá a wá rí i pé ọlọ́run bọba àlekè ọlá ọ wá fi eléyìí ọsẹ ẹrọ fún anabi muhammad sọsọlá ipe kọmọ farabalẹ̀ tí wọn bá ti wá kà fún tán òun náà máa ń kà òun náà ń kà òun náà ń kà òun náà ń kà títí àìmọye àwọn àyà bẹ́ẹ̀ gbà ọlọ́run tó fi sọ tabalọ òun sọ àtìlẹ ankabuti quran chapter number twenty nine àyà forty five ọlọ́run ọba lásán sọ fún anabi wa muhammad sallam ó ní utilu ma uhiya ilayka minal kitab wa akimi salah inna salata tani anil fasai wal munkar ẹ̀rí ó ní utilu ẹ̀dẹ̀rì máa ka nínú tá a sọ̀kalẹ̀ fún rẹ̀ muhammad sallam. so eléyìí fi hàn wáyé pé ká máa ka kuraani pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa wá ronú sí i ó lóore fún wájú ká sọ pé a ka kuraani lójúmọ́ kan odidi kan ní kàtán torí pé tá a máa ń farabalẹ̀ tá a máa ń farabalẹ̀ ká yóò mọ̀ ṣiṣẹ́ nínú ọkàn wa yóò mọ̀ ṣiṣẹ́ lára wa a lè mọ tẹ̀lé a lè mọ lò ó àbí ọlọ́run nínú ọlá àti àánú ẹ̀ kó dó tẹnìkọ̀ọ̀kan wa kó dẹ̀ sẹnìkọ̀ọ̀kan wa lẹ́sìn olóríire ọlá la ilaha illallah ọlá àti tóbi ọlọ́run ọba ibi báyìí ni màá dúró sí ní alẹ́ yìí náà kí n pe nọ́mbà jáde ẹni tó bá fẹ́ pè wọlé sí eré ètò ká pè sórí zero eight one four seven two seven one seven zero eight uh, ẹni tó bá fẹ́ pè sí eré ètò a lè pè sórí zero eight one four seven two seven one seven zero eight àwa tí a bá fẹ́ pè zero eight one four seven two seven one seven zero eight ẹ kì í pin nọ́mbà yẹn síbẹ̀. zero eight one four seven two seven one seven zero eight tàwọn ẹni tí òsè mùsùlùmí tó fẹ́ pè wọlé bóyá òun tá a sọ yẹn bóyá kò rí bẹ́ẹ̀ o abẹ́ ọlọ́run bá nínú ọlá àti àánú ẹ̀ kó sàlékún àgbọ́yé. zero eight one four seven two seven one seven zero eight. zero eight one aha nígbà yẹn nìyẹn. Now zero eight one four seven two seven one seven zero eight. a lè pè through WhatsApp through ẹ̀ náà. àdúgbò fọlọ́ ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti lè gba ìyànjú eléyìí ìyànjú ni àwa náà gbà àdẹ̀bẹ̀ ọlọ́run bá kó fi gbogbo ẹ̀ sínú mizanil asanati fún oníkówá wa èyí tí a ṣe lé ní insha Allah ọlọ́run jẹ́ kí a bá níbi tí ó lérè kó san gba lórí rẹ̀ la hawla wala quwwata illa billahil azim ẹ jẹ́ ká ṣe ẹ̀ prógámù yìí dáadáa kó dọ́dọ̀ àwọn tí ó jẹ́ mùsùlùmí àtàwọn tó kì í ṣe mùsùlùmí ọmọ ìyá wa táà náà bá ṣe ẹ̀rẹ̀ ara pé àánà ṣe sọ́dákọ̀ sójú ọ̀nà tọ́lọ́ni tọ́lẹ́ni tó bá gbọ́ yóò wúlò fún un kì í sọ̀rọ̀ bàbá mi mò ń sọ alukurani karim kì í ṣe bàbá mi lónìí property gbogbo àgbáńlá ayé ni kì í ṣe ẹnìkan lónìí tẹnìkan bá ní kurani wa ni ẹ mọ̀ fọwọ́ kàn ń fèkì yín ni o ọlọ́run lónìí o gbogbo wa lásìjọ́ ni aha ẹni tó bá kẹ́ ń kónira rẹ̀ tó ń ya tó ń sun nínú kẹ́ǹsì rẹ̀ ni ìwé rẹ̀ náà ló tún sun ná torí ọlọ́run ní gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin wa èyí tá a sọ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh إلهي أنت ربي وأنا عبد وأنت خالق وأنا مخلوق